والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته خصوصا صفر ونادى الكيشي من كالندا هجرة ليس في, في عن لغة oṣù sọ́kàrù rí báyìí kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú gbogbo oṣù yòókù nítorí pé gbogbo ọjọ́ ayé olú ẹlẹ́dàá dá ó lè jẹ́ àpò òwe eléyìí dáná ìfẹ́ kó pamọ́ sí ọ̀nà nínú wa àwọn tó ń rí iṣẹ́ rí kó pamọ́ sínú àpò òwe ọjọ́ ọ̀sẹ̀ oṣù àti ọdọọdún tó ń bá wọn láyé ó sì bẹ́ẹ̀ nínú wa àwọn tó kọ́ àwọn tó táwọn kó jọ nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ oṣù àti gbogbo ọdún tó ń bá wọn láyé ti àbúrò ni tẹ́tí ọ̀dà ilé tí ó padà mú wọn wà nílé tí kò sùn wọn. ó jọ wọ́n wọn pé gbogbo ọjọ́ tó bá ti dé bá wa láyé. gbogbo oṣù tàbá wà nínú ẹ̀ kágbìyànjú láti rí pa àti dáadáa nítorí pé ọjọ́ yẹn ó ń sáré kò dúró lẹ́nu kankan níjọ́ wo lóṣù al-muharram oṣù àkọ́kọ́ níjọ́ lọ́gbẹ̀rẹ̀ àtúntò wà nínú oṣù kejì báyìí ní ayé ìjà ìlú àwọn wọ́n jẹ́ àwọn ẹni tó ṣe pé wọ́n máa ń ro aburú robi sọ́fàrì wọ́n máa ń lérò wípé oṣù tó máa mú kí aburú ṣèyàn oṣù tí kò mú dáadáa wá ni ọjọ́ àti òru rẹ̀ èèyàn ò lè rí dáadáa ṣe níwọ̀n orí rẹ̀ tó bá ń dá pàdé pàdé ọ̀gẹ̀gẹ̀ sọ́dọ̀ nínú oṣù sọ́fàrì. tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan tó dáa wọn ò ní dágbà kọ́kọ́ ṣe oṣù sọ́fà torí pé ìgbàgbọ́ wọn wọn ni pé sọ́fà làwọn àfàbùrú ṣe a sì sọ pé kò sí ìyàtọ̀ láàrin sọ́fà àti gbogbo oṣù yòókù ìwọ gángan ilẹ̀ ilẹ̀ ìtara rẹ̀ èèyàn máa ń bú ìgbà èèyàn máa ń bú ọjọ́ onítàkì ìsìnkú ara òun gángan gángan làlébùwà torí pé ìgbà kò lálejò kan tí ọ̀jẹ̀ ni ti ń gbé inú gbà ọjọ́ kan lálejò kankan ẹni tí ń gbé inú ọjọ́ lálejò wà lára rẹ̀ oṣù kan lálejò kankan ẹni tí ń jàǹfààní rẹ̀ òun lálejò wà lára rẹ̀ torí rẹ̀ lẹ́yìn báyìí ká nígbàgbọ́ pé oṣù tó burú lóṣù kan ìgbà tẹ̀ kó lọ lórí ẹ̀kọ́ ẹni àti oṣù yọ kọjá náà nígbà tí ẹsẹ̀ ti máa ń lọ sílé ọkọ nígbà tó sùn ìbá rí kọjá náà ẹsẹ̀ ṣègbéyàwó kọ́ máa ń ẹlẹ́ẹ̀dẹ̀ẹ́dì tó sùn yìí báyìí wọ́n ti fẹ́ ra ẹlẹ́ẹ̀dẹ̀ẹ́dì bẹ̀rẹ̀ sí nílò nígbà tó sùn ìbá kọjá ẹlẹ́yìn ní ọjà àdéhìyá nínú ti àwọn ìyá ayé dúdúdú eléyìí ti fi kọ̀yẹ́ pápá lọ́dọ̀ mùsùlùmí nítorí pé láàárọ̀ wàlẹ́ àkéyàrá. ولا صبر ولا هامة النبي صلى الله عليه وسلم wọ́n ní àwọn kan sí láyé tó lè sì ká ara rẹ̀ hàn dábàá wá pé nígbà tó ti rí ẹni tí wọ́n àrùn yẹn ṣe yọ ràn wá bọ́ náà ni àbí ọgbà nǹkan lọ́wọ́ rẹ̀ ìwọ náà fara kásá rẹ̀ olùwà ní kíkọ́ àrùn ọ̀ràn olùwà ní kíkọ́ nǹkan tó mẹ́rin nǹkan kó mẹ́rin mi bákan náà nǹkan asọ́lásàkà kò lè dákun kàkà sèyàn àtúntò ló wà bá fẹ́. bí báwọn èèyàn tuntun máa ń gbàgbọ́ yìí wípé ọjọ́ kan náà lè bí máa pọ̀nà ọjọ́ kan lè bí ń palẹ̀ torí ọjọ́ tẹ́bi máa ń pọ̀nà àwọn òmìnirin mọ́nà ọjọ́ tẹ́bi máa ń palẹ̀ àwọn òmìnirinlẹ̀ ọ̀kan ọ̀sẹ̀lẹ̀ sí ọjọ́ kan ó rí i pé bọ́ọ̀ bá kú sọ́nà òkú lé nítorí pé àkọọ́lẹ̀ olú ẹlẹ́dàá kò ní í ta ìfẹ́ ẹnìkan tí tó ló wá dá ikú òun o ikú olùdókè lórí ìfẹ́ kò ní kú láéláé àrùn òní ṣe láéláé àárẹ̀ òní ṣe láéláé àdánwò òní bá láéláé kò sólú àrùn nítorí délé ìgbà yìí kí èèyàn gbà fún ọlọ́wọ́ àwọn àìsàn ọ̀jẹ̀. bákan náà olú ẹlẹ́dàá yẹ ló ti wá nínú àdéhìí anábìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ̀lẹ̀ olúwa ló kó fi yé wa wípé kò sì sí oṣù sọ́kọ̀ kan tó máa ń pa burú sí yẹn kò sí oṣù sọ́kọ̀ kan tó máa ń pa burú sí yẹn ìwọ ni kò kí èsì ti ọwọ́ rẹ ìwọ ni kò kí èsì ọwọ́ rẹ ìwọ lọ wa mọ́tò wà wà ògbéra láti ìlú kan sí ìlú mi wọn á ní iye ìrìn tí ń bẹ láàrin ìlú méjèèjì ọjọ́ ọgọ́rùn-ún kìlómítà ètò ìṣèké tí yẹn máa ń sáré tí yẹn ń sa erékeré káàrin wẹ̀ ẹ̀yẹ kó pé wákàtí kan kéréke tó ń lò lọ́nà tó sì débi tó ń lọ. wọ́n á sọ fún ọkẹ́rẹ́ yẹn láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bá olùkọ́rin láti Ìbàdàn lásìkò mọ́ wọ́n ti tó ọ̀nà yìí ti kọjá ti sọ ọ̀wá ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ ti pé láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó ti bára rẹ̀ láti ọwọ aṣọ ìgbà ló ṣẹlẹ̀ ní pé ó ti sá wà ní ọjà àbí ọdún lórí ibú wọn gbàgbà ní lórí ibú tí kò gbé mẹsìnì ní ọwọ àwọn náà àdúgbò ọwọ náà àdúgbò àwọn fáwọn èèyàn ló gbà àdúgbò àwọn ọmọ wọn ṣeré ọmọ ọmọ ṣeré létí ọ̀nà ọmọ ọmọ ṣeré níwájú ilé wọn nígbà tó ṣe pé wọn ti kọ́lé tẹnu tẹnu àmà wọn wá gbé mẹsìnì yìí bọ̀ bí ẹni tó ti mú káńkáńká ọ̀nbọ̀ òbí gbàgbé kí wọ́n kọ ebè sórí títì gan. wọ́n sáré ẹni tó wà ní olé lọ́lọ́ ẹ̀rú gbà pé áá ah, ah, kó o mọ̀ọ́sẹ̀ ní sẹ́yìn báyìí. ẹni mọ̀kọ́lọ́ di orí kan ni kọ́lá bọ̀ jẹ tẹ́tẹ́ pé kọ́ wa máa lọ sọ́ọ̀tì àmà wọ́tọ́ ẹ̀ kó tú bá kó lọ sẹ́tì òfò lọ́mọ afọ́ ẹni tó ti ọmọ kó ah, kí ló dé ó ti orí ebè kejì báyìí àfà ọ̀ ọ̀tàkìtì orí fọ́ pàtó orí fọ́ wọn ni á ó ti ta wà nù rẹ̀ yìí ó ti ta wà nù rẹ̀ abọ́mọ ẹran pínpín gun mọ́ṣíìnì ọmọ ẹran pínpín gun mọ́ṣíìnì lọ ẹgbẹ́ bá ń wọ̀ ó rí rẹ̀ pé ẹ̀mí tí ò láàrọ̀ ẹ̀mí tí ò láàrọ̀ ẹrù pa lágbára ni ọlẹ́gbẹ́rún lọ́mọ èèyàn torí pé ìgbàgbọ́ sí ti ọ ló ń wúra rẹ kó lágbára ìgbà rọ ọmọ àdúgbò kù sí. tàtó wa fún un rọra tí mọ́ṣínì ń kọlu kankan kó dẹni tó forí nílẹ̀ ó kò sí ńlá yìí orí bẹ́ẹ̀ ọ̀dọ̀ àkàtì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ̀ àkàtì pẹ̀lẹ́pẹ̀lẹ́ àní ìsinyìí báyìí tí a bá wò á rí i pé ẹni tí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ń kú kápẹ́kọ́ ẹni tí ń ṣe dáradára ẹni tí ń ṣe wọ́n okòwò ọlọ́kòwò ta tẹ́tẹ́ ọkọ̀ seven hundred thousand pamọ́ sí ọlọ́dọ̀. fáwọn padà bọ̀ wá gbà láàrin ọ̀sẹ̀ méjì ọlọ́ta bẹ́ẹ̀sì bẹ́ẹ̀sì bá fa gbogbo owó máa lọ́wọ́ ó kó lọ òun á sápò ń bì ó sápò ń lù ó dókò ń bọ̀ wá tá à ní wọ̀ ó wá tá a wà lókò bá mi ó sì wọ́n bọ̀ ó sì wọ́n bọ̀ àbọ̀ òun wá láti ẹni tó fẹ́ fowó olówó ta tẹ́tẹ́ kó wá sí tí owó bá wá ọ̀rọ̀ sọ̀rọ̀ kàìsọ̀rọ̀ ọlọ́jà dásí àwẹ̀ ìyàwó ti rẹ́rìn èmi mú àdádọ́ rẹ́rìn kí bí àwàdà ọba ìyàwó etí bá rẹ́ wọn ni oṣù tá a wà yìí a wà àbí ìyàwó fẹ́ràn kó ìyàwó fẹ́ràn kó ni gbogbo àwọn bá sọ nítorí pé tí wọn bá sọ pé èmi ti gé kìí ṣe kòkòkò tó ọwọ́ tó gbé sílẹ̀ á. Àfà etí kìí ṣe pàpà tó mọ̀ pápá ikú wà lọ etí kú ẹran lásán. Sáwá tó kú rẹ̀ wọn lé wọ́n kàn sọ Yorùbá ni o. que ò etí kò títọ́ wọn lé o ọ̀ràn wọn rẹ̀ ní á. Ìwà lọ gbé gún epo kò ká ọkọ̀ gba titi pátápátá ẹni ẹlẹ́sìn rẹ̀ jẹ́jẹ́ ọmọ àti ọmọ àti oní ọ̀sà náà ni gbogbo kan má oní màá sà náà ni oní ló sọ pé òun ti gbọ́ nìyẹn pé ó ti ó ti ló ti talẹ̀mí tó ní kó gbé gbòòfò tẹ́lẹ̀ náà. gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pé àwọn náà mọ̀ pé egun bẹ́ẹ̀ omi ìtakùn ẹ̀sìn wa kí là wá débẹ̀. nítorí pé kí wọn máa rìn níbi tó ń pé ibi àlàáfíà lè mọ́ ọ̀jà sí ó péyàn fún kí wọn máa rìn níbi tó ń pé ibi olókàdá bọ́ sí lọ orí tí ìtumọ̀ làákà ìtẹ́lú fún wa ó ti pọ̀ jù. yẹn kí bá ń lò bí ọlọ́run bá fẹ́ bí ó bá jẹ́ bẹ̀rẹ̀ ó lè láyé nínú ẹgbẹ̀rún mẹ́ta lọ́wọ́ mẹ́ta tó lé ní ẹni tí máa lo làákà ẹ̀rọ dáadáa. àmọ́ tí ẹ̀ka lò dáadáa ẹgbẹ̀rún mẹ́ta ní mẹ́ta tó lé lẹ́bọ̀ lọ́wọ́ rẹ̀ torí làákà máa dáadáa ẹ bá dáadáa èèyàn máa fún ọba lò dáadáa ní o láì máa kó lòún fi ra سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك